Ah, tí mo jẹ́ olùdásílẹ̀ àṣúrọ̀ family welfare foundation ọpẹ́ pàtàkì lọ́wọ́ olùdásílẹ̀ ìkànnì tí a wà yìí ìkànnì nígbà tí ọlọ́run má fàbúrú ṣe wọn gbogbo àwọn aláṣẹ ẹbí ọlọ́run bá wa mójútó wọn tó fi dérí ọ̀dọ́ olólùfẹ́ wa mr taiwo hasan nílùú èkó ọlọ́run bá wa mójútó wọn mr kẹ́hìndé abiodun phillips ọlọ́run má fàbúrú ṣe yín ajé abdulgani ọlọ́run bá wa mójútó yín la hawla wala quwwata illa billahi al-aliyyil azim ṣáájú ká tó máa lọ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ́ ń tẹ́ ń gbọ́ wa lórí ìkànnì nígbà tí lórí StarTimes à ń jọ ń panupọ̀ ṣàdúà fún ẹrú ọlọ́run Alhaji Abdulgafar Alani Okunlọlá bàbá náà fẹ́ràn Islam púpọ̀ wọ́n sì fẹ́ràn Islam lára àṣúrọ̀ abẹ́ ọlọ́run afàánú ọlọ́run àfi bí ọlọ́run àfògo ọlọ́run àfi bí ọlọ́run àfàìníkù ọlọ́run àfi bí ọlọ́run ọlọ́run má jẹ́ bàbá náà olóò kan padà sí ibú ájá abdulgafar alani òkunlọ́lá aburú ò ní bá yín aburú ò ní bá nǹkan ní yín aburú ò ní bá àwọn ọmọ yín kò ní bá àwọn àrọ́mọdọ́mọ yín alibarika ọ̀làlá hawlawàlá kù wọ́tà ilà abilà kò sí ti ń bẹ láyé tí èyí padà tí ó bá yí padà fún yín ọlọ́run mọ́sàájú ó máa dá a sí lá hawlawàlá kù wọ́tà ilà abilà ilà àríyìn bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí tí ẹ̀ sì ń gbọ́ mi láti iléeṣẹ́ nígbà tí lórí Star Times ká tó máa jọ panupọ̀ ṣàdúà fún èèyàn wa pàtàkì ẹni dáadáa ẹni tọ́lọ́wọ́n ọba àlékè ọlá ń gbọ́wọ́ rẹ̀ ṣiṣẹ́ rọrùn fún Islam àti fún àṣúrọ̀ Dr. Akin Onígbìndé SAN nílùú Ìbàdàn ọlọ́run bá mójútó yín ọlọ́run má fàbúrú ṣe yín má jẹ kúrú ẹ̀mí gbogbo ohun tí débánitáyé bá ní káwọ́ lérí ọlọ́run má ṣàdánwò fún yín àlùbáríkọ lànàbí lọ́dọ̀ ọlọ́run kò sí ní tọ́lọ́run dá tí èyí padà bẹ́ẹ̀ bí mo ti wí lẹ́ẹ̀kan tí ó bá yí padà fún yín ọlọ́run jó máa dá a sí má jẹ́ sunkún lérí ọmọ má jẹ́ sunkún lérí aya gbogbo ní tọ́lọ́run ọba àlekíọ́lá ṣe fún yín lẹ́yìn náà lè náwó sí pé èmi mo nìyí èmi mo nìyí ọlọ́run má jẹ́ kankan ó kọjú ìjà sí yín má sì jó da burú fún yín àlùbáríkọ lànàbí lọ́dọ̀ ọlọ́run madam sọ́ọ̀lẹ̀ láti amẹ́ríkà àti ìyàwó wọn àti gbogbo ohun tí ń jẹ́ mọ̀lẹ́bí yín ọlọ́run má fa burú ṣe yín ọlọ́run bá wa mójútó yín ọlá nàbì lọ́dọ̀ ọlọ́run ọlọ́run wọlá gbogbo iye èèyàn tí ń gbọ́ wa tí ń wò wá lórí ìkànnì StarTimes yìí ọlọ́run má fa burú ṣe yín ìlú Òṣogbo tí wọ́n ti bí yín ọlọ́run má jẹ́ ó bàjẹ́ alibarikọlá la hawla wàlá quwwata illa billahi aliyil azim adúpẹ́ àmàlóore ẹ kú àdúrótì ẹ kú àmójútó wa ọlọ́run bá wa mójútó yín bákan náà àṣàdúrà fún life patron àṣúrọ̀ alhaj abdullateef suleiman alhaji wa abdullateef èyítayọ àkànbí abdulsalam àfààní ọlọ́run àfi bí ọlọ́run fún yín àfògbó ọlọ́run àfi bí ọlọ́run fún yín àfàìníkù ọlọ́run àfi bí ọlọ́run fún yín life patron wa ọlọ́run má jẹ́ má burú má jà burú bá yín ẹ kú ọ̀rọ̀ tẹ̀sìn ẹ kú àmójútó ẹ̀sìn ẹ ẹ ní ṣubú láíláí ọládìpọ̀ bí ó bá yí padà fún yín àtìyàwó àtọmọ ọlọ́run jò máa dáa sí ọlọ́run ó kẹ́ bàbá yóò sàlékún ọ̀kẹ́ wọn ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run yóò sì yóò sì jẹ́ kí ìyàwó bá wa jìnnà ọlá aláhàwọlá wàlá kú wọ́tà ìlàmìlà gbogbo olólùfẹ́ yẹnyẹn ọlọ́run ò ní fa burú ṣe wọn ọlá muhammadu rasulullah sallallahu alayhi wa sallam yorùbá bọ̀ wọ́n ní yìnyínkẹ́ni ó sì mí bákan náà ẹni tí ò bá lè dúpẹ́ fún èèyàn anábì ní ò ní dúpẹ́ fọlọ́run a dúpẹ́ fún yín o a dúpẹ́ fún yín púpọ̀ ọlọ́run bá wa dúpẹ́ fún violence gbà gbà gbà láì ṣe tilẹ̀kùn ká máa lu ìyàwó nílùú bàrà hmm. eléyìí ó jẹ́ nǹkan kan tí ó ti gbajúmọ̀ láwùjọ wa tó sì wà nínú tó lè mú yàn rí ìbínú ọlọ́run láyé àti lálùkìyàmà ó wà nínú nǹkan tó lè bá àárín yàn àtọ́lọ́run ọba àlekí ọlá jẹ́ ẹ gbọ́ mi yé obìnrin tá a fẹ́ tó já sí wípé a mọ bí wọ́n ti fẹ́ yẹ a mọ bí wọ́n ti tọ́jú ìyá ẹ̀ a mọ bí ìyá rẹ̀ ti lóyún ẹ̀ a mọ wàhálà tí ìyá ṣe lérí ẹ̀ bó wọ́n ti rówó irú wàhálà wo ni wọ́n ṣe tí wọ́n fi rán ní primary school àmọ́ tí wọ́n fi rán ní secondary school àmọ́ tí wọ́n fi rán ní university àbí polytechnic àbí education ló lọ àmọ́ wàhálà táwọn òbí rẹ̀ ṣe tó fi dèèyàn gbogbo ọ̀pọ̀lọpọ̀ ń olóyìnbó lè pè ní spiritual attack àwọn àwọn aburú tí máa dé báni lójú oorun àtojúfò lọ́dọ̀ àwọn ẹni bí wàhálà wo làwọn òbí ṣe tọ́lọ́run fi là á àmọ́ ọmọ tó já sí wípé níjọ́ tó kéré tá à ń ṣe wàhálà tí wọ́n táwọn òbí rẹ̀ ń ṣe wàhálà lé e lórí àwa gangan yìí tí ì yọjú. ó kọ́ṣẹ́ tán ó mọṣẹ́ ó dé èèyàn tán ń là wá rí ah this is a fine girl now àwa wò pé ti fine yìí ẹja fẹ́ Muhammad ẹ wo wàhálà tí èèyàn máa ń ṣe lórí ọmọbìnrin kó tó lè tó ẹni ilé ọkọ wo fìtínà tí àwọn òbí máa ń kọjú ṣáájú òun ó tó téèyàn ó sọ wípé bá a bá bímọ obìnrin láti kékeré ńlọbí tó lọ́pọlọ tí ó ti ní ó ti máa mójútó bó o ní o ṣe ní lùgbà di depression látara wípé tọkùnrin kan ò ṣe ní rape ẹ bó o ní o ṣe ní kó wọn àtọkùnrin kankan nínú ilé bó o láṣẹ máa ra nǹkan fún un tọkùnrin kan ò ní fi nǹkan kan yàn jẹ níjọ́ tọmọ náà bá di ẹni ọkùnrin tó di ẹni tí ń wọ àgbàlá yóò bá àlọrin mo lòun that is tó di ẹni tí ń ṣe nǹkan oṣù àwọn àmọ́ mójútó ọwọ́ ìyá àbọ̀wọ̀ bàbá yóò ti máa gbowó tí ó máa fi ra páàdì tí ó máa fi ṣe gbá tí ó máa fi ṣàwo a máa dirun fún un látọmọ ọdún méjì gbogbo wàhálà tá a wá ṣe yìí yányán ọkùnrin kan sì wọlé dé lọ́sàn-án kan òru kan wípé ẹ dákun mo fẹ́ fẹ́ ọmọ yín wọ́n á wò pé o fẹ́ fẹ́ ẹ bẹ́ẹ̀ ni ẹ dákun torí ọlọ́run ẹ sì fún mi. ǹjọ́ tí èèyàn bá sọ bẹ́ẹ̀ ìtumọ̀ rẹ̀ ni wípé ó ti sọ fáwọn òbí ọmọ òun pé ẹ dà mí pọ̀ mọ́ lọ́hùn ọlọ́run ní wọ̀tẹ́kùnlá alladhi tasa'aluna bihi wal arham ẹ bẹ̀rù èmi ọlọ́run tẹ́ ẹ lọ fi mí ṣe gàrántọ̀ tẹ́ ẹ lọ fi mí ṣe kòlátẹ́rà nílé àwọn obìnrin tẹ́ ẹ fẹ́ wal arham àwọn ẹbí tẹ́ ẹ tò wọ́n pọ̀ náà tí wọ́n padà jọ dọ̀rẹ́ ẹ bẹ̀rù bó o náwó yín bó o lẹ́bí ò ti ní tọwọ́ yín okùn ẹbí ò ti ní tọwọ́ yín já. inna allaha kana aleikum rọkìbà ibẹ̀ ń lọ̀rọ̀ gbéyàwó tí máa ń bà mí lẹ́rù ni mo sì fẹ́ kó ba gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lẹ́rù inú ramadana yìí yí padà yẹnyẹn wàláyé máa bà mí lẹ́rù ọlọ́run ọba àlekèlá gbogbo sẹ́tà bá ṣe yẹnyẹn ńlọ́lọ́run láwọn màláìkà tọ́lọ̀ yẹn ti wá òráyà ti sọ wá ń bẹ̀ ṣùgbọ́n tó bá dọ̀rọ̀ gbéyàwó ọlọ́run ní inna allaha kana aleikum rọkìbà èmi ni family monitor yín ìní fi rẹ́nì kankan ìtumọ̀ rẹ̀ rèé tó bá jásí pé àwọn màláyíkà ni wọ́n ń kọ ọsẹ́ náà ń kọ kínní náà ń kọ kínní tó jásí pé ọlọ́run ọba lè kò sí nǹkan tó pamọ́ fọlọ́run ṣùgbọ́n sáà ti yin àwọn màláyíkà kí wọ́n máa ṣọ́ yín náà kí wọ́n máa mójútó yín náà fúnra ara ọlọ́run ọlọ́run lè mójú kúrò fúnra ẹni bẹ́ẹ̀. àwọn màláyíkà bá kọ ah, ó ṣe tí ò dá ṣùgbọ́n ó ti ṣe ó ti tọrọ àforíjì yín àyè mo mójú kúrò fún ṣùgbọ́n èyí alima na Muhammad ma ma ma, mọ obìnrin yẹn sẹni èèyàn máa kó lùlùbò ẹni tó lọ lè fẹ́ lé wọn tí wọ́n wá torí ọlọ́run yọ̀ǹda rẹ̀ fún ọ wípé nígbà tó ti ló fẹ́ tó ah wàláhì bóyá bó ti rí lára tèmi ni ọmọ yìí máa ń ṣe nǹkan tí èèyàn máa fi bá yẹn ṣe ọmọ tèmi tọ́ tó lọ primary school tó lọ kínní tó tó kéwú tá tá tá tọ́ àwa tọ́ kó má fi dìbò kó má fi dọ́mọ àbàjẹ́ atọ́ tó pa mójútó aṣàdúà fún a sì gbìyànjú fún un a kọ́ lẹ́kọ̀ọ́ a ṣe gbogbo ẹ̀ ẹnìkan wá dé a wá yọ̀ǹda rẹ̀ fún un ilẹ̀ mi máa fẹ́ sọ fún gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwa nílẹ̀ Yorùbá láwọn ní pẹ̀lú bó ṣe rí yìí nísìn ó yẹ kó àgbà àgbà ẹran àgbà bisikíìtì àgbà kínní àgbà kínní ní tó ti dáa jù òun ni pé n tí pa n tó bá já sí pé ipá rẹ̀ ò kàn tá fẹ́ fún yàn ẹ dàpọ̀ mọ́ lọ́hùn tí mo ayé bá kẹ́ ẹ má béèrè nǹkan kan ìgbà kankan lọ́wọ́ rẹ̀ ìwọ́nu ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi ń jìyà nítorí ìnira tí ọkọ rẹ̀ rí nígbà tó fẹ́ fẹ́ ọmọ yẹn kẹ òun èé sọ ọmọlúwàbí pẹ̀lú pé ń fìyà jọ ọmọ yín yìí pé lọ́mọlúwàbí o ṣùgbọ́n ẹ̀yin ní èyí sẹni ó lọ́pọlọ tó tọkàn ọmọ yín fi wá dé pé dákun dédé tí mo rí nì ẹ wá ní àrárá ó wá dédé ní òní fẹ ó fi wá lè ta mọ́tò tí ń lò lérí pé yóò fọ ọmọ yín ọmọ yín ò jìyà ọ̀hún ṣé rí kò sí iye tá a lè gbà lérí ọmọ pọ́nmọ fẹ́ ṣèyàwó ká wá gba su eh, bóyá seventy kìíní kan ká gba ẹja ká gbépo ká gbòòrò ẹ béèrè bò lápẹ́ tọ́lọ́wọ́ bá ta yín lọ sí gbogbo ní ẹ̀ máa ń gbà wọn ẹ̀kọ́ fọ́kọ́ ọmọ yín òun rèé nígbà máa ń gbà yàn ṣùgbọ́n ìfẹ́ ní ọ́la nítorí pé mo rí onírìí ọmọlúwàbí bó o bá wá padà sọ ọmọlúwàbí mọ́ ó kù ọ́ ó kù Ọlọ́run tó jọ dá wa. si ọlọ́run kú sọ fún wa ká fọmọ fún pàpà lagidá ìtẹ́lẹ̀ ẹni ó bẹ̀rù ọlọ́run lọ́lọ́ ni ẹ fọmọ fún ẹni ó bẹ̀rù ọlọ́run tẹ́ ẹ bá dẹ́rù ọlọ́run bá yóò bẹ̀rù ẹ̀ òun rèé. ó máa wá ní ah kí ni ọ̀dà yín wà bí n ṣe ṣe má wulẹ̀ wà bó ṣe ṣe mo ti ná iṣu iye báyìí ni wọ́n pè mo ti ná epo iye two hundred thousand ní gbogbo ẹ jẹ́ gẹ́gẹ́ bí àpẹẹrẹ three hundred thousand ní gbogbo ẹ jẹ́ gẹ́gẹ́ bí àpẹẹrẹ ìgbà three hundred thousand lè rà ẹ̀kọ́ ní nǹkan yìí hùn táwọn ọmọ yóò fi pẹ́ lé ọkọ three hundred thousand ní ìgbà lè ra gbogbo kinní hùn wa kó wa ó bá ti wá fẹ́ kó wa yóò jẹ́jọ́ Sunday tí gbogbo èèyàn bá ń bẹ́ ń lé tọmọkùnrin òun bá kó wa kọ́dà mọ́jú ó hàn sọ́mọ tiẹ̀ gangan tó tó bá hàn sóbìnrin <laughs> níjọ́ tíjà bá dùn wọn ibẹ̀ wọn ni ó lè máa sọ ẹ̀yin náà ń pera yín lọ́kọ so wàá gbé gbogbo nǹkan tó kó kalẹ̀ ńlẹ̀ wa dáàdì mi ló gbé kalẹ̀ mọ́jú wọn àsọmọ rẹ̀ èyí òun ló fà tó fi já sí wípé o wà láyé o o sí láyé o insurance ti cover ọmọ rẹ tó bá ṣe pé ọmọlúwàbí ló fọmọ fún ṣé mo ti yàn tó bá já sí wípé ọmọlúwàbí ló fọmọ fún ṣé rí kò ń ṣe ní tó rọrùn rárá lábàtàrà wa lóko kò ń ṣe nǹkan tó rọrùn rárá ni kéèyàn ó bí ọmọ kó o wá tọ́jú rẹ̀ ni wọ́n fi ń wọ eighteen years nineteen twenty twenty two twenty five ẹnìyàn kó kàn dé bóun fẹ́ fẹ́ kó o sì yọ̀ǹda rẹ̀ fún un kó wá di wípé kódà tó bá rí ọ tí ẹni tó yọ̀ǹda rẹ̀ fún un bá ní ó má wà kó gbúdọ̀ wá ṣé àwọn pé èyí wọn ní dùn gbogbo ìran ọkùnrin tí máa ń na obìnrin àlùmọ́ àná Muhammad agbáko méje ni ó ṣe kó tó jáde láyé bá agbáko wọn ìbáyìí tí ì ṣe ń ṣe nǹkan lọ́wọ́ ni bó bá ṣe tán yóò wà ń bọ̀ wá sí i alákọ̀ọ́kọ́ náà àgbákò tí máa ń ṣerú wọn òun ni wípé a gba azìkí lọ́wọ́ wọn kọ́dà máa máa lọ́la tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn ò ní ní azìkí mọ́ ọ̀nà àgbàdì ṣe eré ó dì í ọ̀nà ó máa fọn pinpin mọ́ ẹlẹ́ẹ̀kejì tí ò bá tètè kú tí ń bá sì ń bẹ láyé alimana Muhammad ìyìnfẹ́ mọ bó ti fẹ́ gbé ìgbà e tí ò fi ní ní àìsàn tí ó máa náwó lélẹ́rí tó sì já sí àìsàn òun ni ó pa alimana Muhammad a kì obìnrin yẹn sẹni tá a máa lù nítorí wípé ẹni ẹni àpọ́nlé ọlọ́run lóbìnrin ẹni bàbàrà lọ́dọ̀ ọlọ́run lóbìnrin ẹni abiyì lọ́dọ̀ ọlọ́run lóbìnrin ọlọ́run tó dá obìnrin bàbàrà wọn. ẹlẹ́ẹ̀kẹta gbogbo ìran ọkùnrin tí bá máa na obìnrin ẹ lè kíyèsí tí wọ́n bá níyì láàárọ̀ wọn ní níyì kálẹ̀ gbogbo ẹni tí bá máa na obìnrin bó bá jẹ́ ni àpọ́nlé láwùjọ ọlọ́run ó padà gba àpọ́nlé òun kò yóò sọ̀dà lábùkù gbogbo ẹni tẹ́ ẹ bá rí tí wọ́n máa ń na obìnrin ẹ lè kíyèsí tí ó tọ́lọ̀ ń bá kádàrá kó bá pẹ́ láyé kò sí ní tó lè fọwọ́ rẹ̀ ṣe mọ́ tí ó lè alùbáríkà á yọ alùbáríkà kúrò nínú ayé rẹ̀ á yọ alùbáríkà kúrò nínú iṣẹ́ rẹ̀ á yọ alùbáríkà kúrò nínú sẹ̀mí ẹ̀ àtẹ́lẹ̀ ọwọ́ ẹ̀ alùbáríkà kúrò mẹ́ gbogbo ẹni tẹ́ ẹ bá rí tí wọ́n máa ń na obìnrin kó wọn tó jáde láyé wọn jọ wèrè dèdè bó o bá ti máa ń ná ìyàwó rẹ tí máa bí téèyàn bá nóbi tán bí ṣe máa ń lálàsí òun bó ti lálàsí kò tó kú nù obìnrin yìí ṣe ẹni téèyàn máa ń ná òun ni Islam fi fàyè lẹ̀ fún wa wípé tí máa ń hùwà tó fi sọ pé ó nà pẹ̀tì inú rẹ̀ òun ni pé gbogbo ẹni tẹ́ ẹ bá rí tí máa máa obìnrin lánàá tún náà tó ń na obìnrin ní gbogbo ìgbà tó ń gbà gbàgbó sọ́tún sósì. So si lẹ́kìyèsí gbogbo ìran ọkùnrin tí máa ń ṣe bẹ́ẹ̀ láyé wọn kì í jèrè ọmọ tóbìnrin ọba bí fún wọn àsìkò tó bá yẹ kí wọn ó jèrè wọn á gbà tí ó jẹ kí wọn ó rí èrè wọn jẹ kó lọ wọn ìyẹn fẹ́ máa yẹ dáná lé ọmọ wọn. now ọ̀pọ̀lọpọ̀ aláàfo máa wò ní wò wípé kí ni àṣùrọ̀ àwọn wí sẹ́bà nẹ́bí sallallahu sallam àdúṣe báàlù kùránù sọ fún wa wípé wallati takhafuna nuzuzahunna fa'izuhunna wahjuruhunna fil madaji' وضربوهن فإن أطعناكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا صدق الله العظيم wọ́n ní sẹ́ wọ́n ẹ̀ máa wo pèsè bọ́ọ̀lù sọ wípé wà láti tàkáfù nànà ṣùgbọ́n àwọn ọ̀nà nígbà tí ọkàn yóò bá balẹ̀ mọ́ pẹ̀lú ẹni ẹ sílé nígbà tí ẹ̀ máa ń wò pé irú kí ni mo kàn yìí lára obìnrin yìí tí wọ́n á ń wò àwọn continuously ẹ̀ ń wò pọ́ọ̀lù sọ wípé fa ezo ọ̀nà wípé ká kọ́kọ́ bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá bá a sọ̀rọ̀ tí ò gbọ́ wájúrò hona fílmàdọ́jìn ẹ bá ẹ bá yẹn dì lórí ibùsùn wọ́dọ̀rìbò hona ẹ wá lù ẹlẹ́ẹ̀kẹta àbí. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà ní ara ànábì ní ọlọ́run ní àlù lóòótọ́ ṣùgbọ́n o dọ́rọ̀bàn ẹ lù léyìí tí ò ní jẹ́ kí ara rẹ̀ ó káàpá mo kí gbogbo ẹ̀yin àfa wa ṣùgbọ́n bá a ti tu kọ́ yìí alumana muhammad bá a ti tu kọ́ yìí mo tọrọ àforíjì lọ́wọ́ ẹ̀yin àfa wa alákọ̀ọ́kọ́ òun lọ́lọ́run sọ fún wa wípé faizu hona obìnrin tẹ́ ẹ bá ti rí tí máa ti ń hùwà tí kì í hù tẹ́lẹ̀ faizu hona pé jòkó tó o bá wá pé jòkó ń bí irú ọkọ wo ni ọ ṣe ibi ata àti máa ṣàṣìṣe òun ni ká máa complain nípa ìyàwó wa láì bí ìyàwó náà wípé irú ọkọ wo lèmi náà jẹ́ sí ọ. sẹ́tẹ̀ bá ti kọ́kọ́ bí irú èèyàn wo ni mo jẹ́ sí ọ níbi ọ̀rọ̀ tó bá ti sọ ilé ti mọ kí ló kàn tó yẹ kẹ́ ẹ ṣe. ìgbà míì ń bẹ náà bá pé ìyàwó èèyàn jòkó àbíò mi àyìnkẹ́ mi èjìdé mi dákun mo fẹ́ bọ̀ sọ̀rọ̀ ni. ẹ̀yin kí lẹ fẹ́ sọ kí lẹ fẹ́ sọ ṣé nígbà tí mi àtẹ́jọ́ ń fẹ́ra lọ́nà ṣé bàá ti máa pariwo mára wa rèé ṣòwò sáà nígbà tí máa sọ̀rọ̀ tínú tẹ̀ náà máa dùn tínú tèmi náà máa dùn máa bọ̀ wájú kó ìyàwó mi ó dáa kó ṣe pé ní ìdákọ̀ kan kíni rẹ̀ ó jọ mọ́ dámọ̀ràn ká máa béèrè ọ̀nà wo là ń gbà ṣera wa dákun lẹ́nu ìgbà tó fẹ́ mi ṣó o lè kábàámà burú ni àbí dùnà ẹlẹ́ẹ̀kejì irú ọkùnrin wo ni mi gàgàn èmi mo ní o sọ gbogbo bẹ́ẹ̀ bá ti jẹ́ má kàn bú mi dé sọ fún mi kí n lè ṣàtúnṣe rẹ̀ nítorí wípé nítorí káà méjì ojú ọmọ jà fún òun ni bò láti gbáyé ìrọ̀rùn ṣe rí ìsọgbólóhùn yìí téèyàn ò bá fẹ́ wèrè kò ní fẹ́ gbúdọ̀ lóhùn ọlọ́run òjò dáa fún yín ṣe bẹ́ẹ̀ yín náà ti wá sọ̀rọ̀ ọ̀hún ṣe bẹ́ẹ̀ ti máa ń ṣe pẹ̀lú mọ́mì ní ìláìkì bẹ́ẹ̀ ti máa ń ṣe pẹ̀lú àwọn àbúrò mi ní ìláìkì bẹ́ẹ̀ ti máa jágbe mọ́ nulẹ̀ ní ìláìkì yóò sọ déédéé tí ń dùn yóò sọ fún ọ tó bá wá sọ yìí tí ò bá làákàyè mú pé nígbà tí mo fi ọ o sọ fún mi pé fìyà jẹ mí báyìí tó gbódòdó nígbà tí èmi gan ń bọ̀ wáyé ọlọ́run ò sọ fún mi gan pé èyí ní tètè lówó ó láwọn èyí téyìn ó rí yanjú téyìn ó téyìn ó rí yí sí mi nígbà kìí ṣe pa mi ipò ọlọ́run ló káyé òun bọ̀tẹ̀ èyí tí pààyàn bá ká ẹ wà sọ fún pẹ̀lú ògùn ọlọ́run pẹ̀lú ògùn ọlọ́run nítorí ìmàṣà ìmàṣà gíní ó ti wá sọ pé kò sí kò jù báwọn lọ tó bá fẹ́ dìde ó wàá ṣẹ̀ṣẹ̀ wá bíi pé wọ́gùn òtí ẹ̀ wá béèrè wípé kí ló yẹ kí wọ́n náà tún ṣe ó máa wá ó máa wá ẹ̀fọ́ obìnrin mi ò ní ẹ̀hẹ́n sẹ́yìn wá dáa ní àníbáwọn kọ́ so lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n náà wúrò èyí tó lè mi ṣe yìí nísìn èyí tó ní mo ṣe yìí mi ò mà wọ́n náà lè ṣe nǹkan mi kódà kó rò pé ní tí ó dùn mọ́ mi ni kó má dùn mọ́ mi tó pé kájẹ́ ní kájẹ́ wọ́n mọ̀ kì í ṣe gbogbo ara ló gbà á tó bá wá dìgbà àwọn tó bá tó bá wá jòkó wọn àní sórí tí wọ́n bá ń béèrè wípé irú obìnrin ìyìn róbìnrin tó dáa tó láyé gbogbo ẹ̀yin náà ń rò pé àkọ́ náà àṣúrò ọkọ náà oníyàwó rẹ̀ kó papá mọ́ra rárá ara ẹ̀kọ́ níyàn fi kó bẹ̀ papá mọ́ra inú tó bá fẹ́ ṣàtúnṣe obìnrin kọ́kọ́ yìn obìnrin náà yìí bá yìn wàláì kò ní máa gbọ́rọ̀ sí wa lẹ́nu ó máa yìn bó ti kọ́nà kó ṣe pé ẹ̀yìn òun ju bó ti bó ti ṣe dáadáa mọ́ ó ń yìn á parí ní sòdodo fún ọ wàláì inú obìnrin ló wà ìyẹn tún dúpẹ́ fọlọ́nkọlọ́ ní kí n pàdé ẹ̀ bí ìbá wá pàdé rẹ̀ bò ní ò bá rí ó dáa lóbìnrin bò ní ò bá ti wá rí kó wá ṣe wípé ó wá dáa jù báyìí lọ irú nǹkan báyìí kó wá ṣe pé ò ṣe irú nǹkan báyìí kó ṣe pé ò ṣe irú nǹkan báyìí kó ṣe pé òun ló ń ṣe ah ìfẹ̀dẹ̀rù rẹ̀ obìnrin ó ronú sí i fáwọn èso onínà tí kùránù wí nù èyí ṣe kókó gbárù kùránù kalẹ̀ torí bíi táwọn ṣe mistake náà wá wò àkọlà Rasulullah sallallahu alaihi wasallam ànábì sọ báyìí pé gbogbo obìnrin tó bá fẹ́ wà l'Àlùjánnà ó máa tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ kùránì sọ pé kíní kùránì sọ pé kíní ó mi ò ní gbà nítorí wípé wò gbà tiẹ̀ ẹlẹ́ẹ̀kejì mo ti fẹ́ kẹ́yìn àfa àwo máa tu fáwọn èèyàn nu ẹlẹ́ẹ̀kejì wahjuru unnafil madaji ẹ̀yàn wọn lónìí nínú ibùsùn lànà Muhammad sàlá alukuraanu wí kí ni túmọ̀ ẹ̀ òun ni wípé obìnrin tẹ̀yẹ̀ jọ ń sùn kọ́dà kìí kó má sùn mọ́ torí ó máa fìyà jẹ rẹ̀ ó dán lójú pé èyí sùn kẹrin ó sùn wọ́n fi rẹ̀ ó sùn ṣùgbọ́n o ò ní jó gbádùn rẹ̀ bí ní máa ń gbádùn rẹ̀ tẹ́lẹ̀ ó sàn gan tọkàn rẹ̀ ó fi gbé alhamdulillah ọkùnrin tí yóò fi bí ọ pé à èyí wá ń ṣe wọn ṣe ọmọ ìwọlẹ́ ọjọ́ mẹ́ta ìṣògbòdòdò tí mo bá ìfẹ́ tí mo ní sọ tí n bá kọ́kọ́ rí ọ ara mi ó dìde ṣùgbọ́n náà máa ń ṣe lọ tí n bá rántí àwọn àwà mìíràn tó ń wù sí mi ara mi ó sì wálẹ̀ wù sí obìnrin ó bì ọ kí ni àwọn àwà wọn. ìjọ tó bá ṣàtúnṣe ìwà wọn síbí wọn náà máa máa ṣe yíwọn ṣùgbọ́n ó lálàáfíà ẹnu tí òní tí mo sẹ́yìn gbádùn àlàáfíà rẹ̀ nísìn àfi kí n máa ṣọ́ra kódà irú obìnrin ni ó máa sọ fún ọ pé tí n bá ti ṣe nǹkan mi ṣe mẹ́sọ̀ fún mi ni iṣẹ́ tẹ́ fi wá mo sọ fún ọ ògbọ́ náà ni ẹlẹ́ẹ̀kẹta táwọn èèyàn wa táwọn èèyàn wa sì tú òní wọ́n dọ̀rọ̀ ìbò òhùnà wọ́n wá ní kuranu ní ẹ̀nà wọ́n wá ní dọ́rùbánu gẹ́ra mubarrahin ẹ̀nà lọ́nà tí òfin ní ní àpàlà àwọn àbá kan wá ní à bọ́lọ̀ ti wí ni pé bọ́lọ̀ ti ní ẹ̀dá ni wípé ẹ wàá mú etí agbádá yín Islam èyí sẹ̀sẹ̀ àrìn ni o ẹ wàá mú etí agbádá yín ẹ máa wá kù létí agbádá kí wọ́n kan kó dúró kó wọn ẹnìkan kó máa kùyàn létí agbádá tó ní wò pé eléyìí kò lọ́pọlọ. báwo kọ́ nǹkan mẹ́ta lèèyàn fi lu obìnrin tí máa fi dùn bẹ́ẹ̀ ni nǹkan mẹ́ta lèèyàn fi lu obìnrin tí máa fi dùn tóun gan mọ̀ wípé ha mọ̀ ọ́ bo nǹkan àkọ́kọ́ téèyàn fi lu obìnrin tí máa fi dun obìnrin òun ni kó kó reduce àbí kó kó break relationship tí ń bẹ láàrin wa àtòbí ẹ̀ obìnrin ọmọbìnrin mi ń bẹ bàbá ẹ̀ ní ẹ̀mí rẹ̀ tó bá ṣe pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wo àti bàbá rẹ̀ rẹ́ tí bàbá wọn bá pè ọ́ lójú rẹ̀ gan mọ́gbẹ́ kọlù kì í ṣe bó o fi sàrífín ṣùgbọ́n tí bàbá wọn bá ní ọ tí bàbá wọn bá ní làákàyè yóò bì ọ́ yìí yóò bí ọmọ rẹ̀ èé ṣe ọkọ rí òrí báyìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣé kìí ṣe pé o sẹ́ni fi ń wùwà báyìí tó bá yẹ pé ìyá ló fẹ́ràn tó o máa ń gbóúnjẹ lọ tó o máa ń ṣe kínní touch relationship ọ̀ àti ìyá òun for that main time kó o fi ṣàtúnṣe ọmọ wọn mo ti rẹ́ni tírú ẹ̀ ṣẹlẹ̀ sí rí tí ìyá ìyàwó sì ń bi ọmọ tiẹ̀ wípé kí ló ṣe fọ́kàn rẹ wọ́n ní kò sí nǹkan láàrin wa á ìyìnfẹ́ gbà kò sí nǹkan láàrin ibi bò ó sẹ́ ọkàn rẹ̀ kèé kí mi báyìí kèé hùwà báyìí tẹ́lẹ̀ í máa dùn obìnrin ju ẹgbàá lọ wàláì í máa dùn obìnrin ju ẹgbàá kò sì ní ní ìkú òsẹ̀hún kọ́ àbọ̀ bá wá ní ìkú òsẹ̀hún pé nígbà tèmi àti yín wá ń jà sẹ́yìn lọ́wọ́ ní kí ẹ̀yà àti mọ́mì ẹ̀ mọ́ àṣẹ dáadáa tí mọ́mì bẹ́ẹ̀ lè ń ṣe sí wọn mọ́ àbẹ̀rẹ̀ wa mo mọ mọ́mì rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìwọ ni mo fẹ́ ni mo fi ni mo fi fẹ́ràn mọ́mì bó bá ti wá rí báwọn bí ìwọ tèmi tèmi fẹ́ tí mo fẹ́ràn mọ́mì bó o bá ti fẹ́ mi kí ló kù gẹ́gẹ́ mi àti mọ́mí mi máa ń ṣe wọléwọ̀de nígbà tí wọ́n ń bà mẹ́nu jẹ́ nulẹ̀ ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀nà téèyàn fi ń na obìnrin tí ó sì dùn dáadáa òun ni kó o máa bá obìnrin gbélé bí ẹni tí ń dùn yóò máa sọ̀rọ̀ bí ẹ̀ẹ̀mejì kó o tó máa dáhùn mo ní ìjáde lọ kíní pé ibi ni ìyàwó tá a dá ń lọ tó àwọn yòókù tí ń dúró dè mí ń lọ kí wọ́n sì máa wo tẹlifíṣàn lọ. ó wá ní kíní ẹ́ eh, ẹkùn kí ló wí àní mo ní ìjà tọ́ ọ̀dà ọ̀dà ọ̀dà bọ̀ kó tún máa wo kí ni lọ so attention tó o máa ń fún bó o ṣe máa look out for her jẹ́ kó reduce tó yẹ tó bá ti reduce fúnra ara rẹ̀ yóò padà bíọ́ kí ló ṣẹlẹ̀ ohun tí wọ́n náà ṣe ń à ṣé nítorí kíní kékeré náà lè fi wá ṣe kíní à ẹ má pè mí sáyé o ẹ má ṣe gbá o ẹ má ṣàwo o ẹlẹ́ẹ̀kejì nù ẹlẹ́ẹ̀kẹta ọmọ rẹ̀ ti ń bàbàrà lẹ́mìí rẹ̀ hùn kì í ṣe pé kó bàbá lẹ́mìí ẹ̀ ṣe nígbà tó nídìí ọmọ nígbà tó nídìí òun àtọmọ mọ́ bẹ́ẹ̀ ni ó ṣe tó o bá ti wùwà báwọn sí i fúnra ara rẹ̀ ní òyì padà tó bá kọ́ obìnrin tọ́lọ́n fẹ́ kó yí padà ni obìnrin tọ́lọ́n ò bá fẹ́ kó yí padà ṣe rí èpè ìdílé wọn àtẹ̀gùn ìdílé wọn ti ń jà pé yóò padà sílé òun yóò padà jà á alimọ̀ Muhammad ká ná obìnrin kì ṣe ìwà ọmọlúwàbí kò sẹ́ni tí ń na obìnrin tí láti bọ̀ tán dáadáa bí wà tèmi tá a bá fẹ́ láti bọ̀ tán dáadáa a kì í yọ ẹgba ti obìnrin kọ́lọ́n kó wọlé ànábì lọ́dọ̀ ọlọ́run àárín wa àtọ́lọ́run ọlọ́run májè bàjẹ́ ńlá ṣe tá a padà máa kábàámà rẹ̀ lọ́la ọlọ́run májè á ṣe alùbáríkọ́lá ànábì sallallahu alayhi wa sallam gbogbo ẹ̀yin àlùmọ́ àná Muhammad jákèjádò bíi tí ẹ̀ ti ń mú wa ẹ má gbàgbé wípé ẹ tún pàdé wa lọ́la nítorí wípé inú Ramadan ojoojúmọ́ ni ẹ máa pàdé wa lọ́la ọpẹ́ pàtàkì lọ́wọ́ olùdásílẹ̀ kan nìyí ọpẹ́ pàtàkì lọ́wọ́ olóòtú ètò yìí Mr. Kẹ́hìndé Abíọ́dún Phillips ọpẹ́ pàtàkì lọ́wọ́ Haji Abdulgani a má gbàgbé wípé mọ́sálásí wa sì ń lọ lọ́wọ́ ilé kí wa náà ń lọ lọ́wọ́ gbogbo ẹ̀ lára wọlé ipa wa ò kà ní alimana Muhammad afẹ́ kẹ́ ẹ dùn wá nú lérí ẹ̀ gbogbo ẹ̀yin tọ́lọ̀ ń kẹ́ ẹ̀ kẹ́ wa lérí ẹ̀ alimana Muhammad access bank account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 Ashura Family Welfare Foundation. Halima Nab Muhammad à ń retí wípé Ọlọ́run ó lò wọ́ gangan láti wípé èló ni gbogbo ẹ̀ òun rèé àbí òun ẹ̀jẹ̀ wọn wò kí n parí ẹ̀ fúnra mi Ọlọ́run mọ́sà ṣe ní rọrùn fún yín ọlá nàbì sallallahu ta'ala alayhi wa sallam pẹ̀lú ògùn Ọlọ́run ọba tó ní ẹ̀mí wa ibí yìí láti dúró fún tòní títí di ọ̀la gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ fẹ́ béèrè ìbéèrè kan ẹ fẹ́ bá wa sọ̀rọ̀ lórí àwọn afẹ́ assist yín bọ̀dá fẹ́ bá yín sọ̀rọ̀ lérí ẹ lè pè mí ẹ sì lè whatsapp mi lérí zero eight zero sixty forty sixty one eighty nine zero eight zero sixty forty sixty one eighty nine títí dọ̀lọ́ ọ̀hún èmi ọmọ ìyá yín Dr. Imam Ibrahim Abubakar Ẹlẹ́kẹ́kùntù èyí ń dágbére pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. أهلا بك سلامي وصفا ودوام الخير للأول المحا على شورى مرحب شراكم